gbé wájú ní àbẹ́sẹ̀ ọ̀tún ẹsẹ̀ ọ̀tún tá a bá fẹ́ jáde kúrò nílé ìgbọ̀nsẹ̀ ẹsẹ̀ wo láti síwájú ẹsẹ̀ ọ̀tún ah ìsìláàmù dáa pọ̀ nígbà tó fẹ́ wọlé àwọn ṣetán ẹsẹ̀ òsì ilé ṣetán kò ṣeé mọ́wọ́ náà nítorí èèyàn ọgbọ́n tayọ kọ́ yàgbẹ́ so ẹsẹ̀ òsì láti síwájú tá a bá fẹ́ jáde ńkọ́ ẹsẹ̀ ọ̀tún mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún la fi wọlé ìgbà tá a fẹ́ jáde ńkọ́ kí ló dé tó fi jẹ́ ẹsẹ̀ òsì lágbè lágbè jáde ibi tá à ń ti ń rówó tá à ń ti ń gbádùn tá à ń ti àwọn agbẹ́sí òsì bọ̀ wá bẹ̀ nítorí pé lè fìtínà ni afẹ́ kó omi tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù afẹ́ wọnú fìtínà so ilé ọlọ́run tó bá fẹ́ wọ bẹ ẹsẹ̀ ọ̀tún tó bá fẹ́ jáde ńbẹ ẹsẹ̀ òsì àfi bí wọ́n ṣe tó ń yanlé ọlọ́run ọba lódì gé wá mọ́sálásì bí àwọn rọmọdánù jẹ́ ń di mùsùlùmí wọ́n ti gba ìsìlámù báyìí abẹ́rẹ́ tí mọ́sálásì ń kún ni wọ́n láwọn ọ̀lọ́bì kan tẹ́lẹ̀ ọ̀wà àwọn ọmọ làwọn ọ̀wà because oṣù kẹ́ làwọn retí ok bóyá àsìkò ìyá náà lẹ́sìkò sí torí ẹni tí o bá ti ń fi tọ́lọ́wọ́n bá ṣeré wàláhì ọlọ́wọ́n bá kéé kánjú ti fi mú yàn kí ló dé tẹ̀ ìsìn lọ́n tẹ́lẹ̀ tó fi jẹ́ pé Ramadan náà dé lẹ́ wá di mùsùlùmí torí délé ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀ma gbé ọmọ síláṣí ẹsẹ̀ òsì lẹ́gbẹ̀ jáde ẹsẹ̀ òsì lẹ́gbẹ̀ wọlé ìgbọ̀nsẹ̀ ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀ma ti jáde tá a bá fẹ́ jáde kí láwì gofranak wọn ní kí ni túmọ̀ pàǹtọ̀rọ̀ àforíjì ṣebí gbẹ̀ la lọ wọn nígbà tó lọ́wọ́ bá ṣàánú wa tọ́ba ti gbogbo dọ̀tí ìjáde tára wa fúyẹ́ àti wọn tọrọ pé Ọlọ́run foríjì mi àwọn ẹ̀ṣẹ̀ tí mò ń rù ká wọn pọ̀ kó o ṣe bá mi ti eléyìí dànù dákun àwọn ẹ̀ṣẹ̀ mi náà kọ́ bá mi fọ́ dànù. tá a bá fẹ́ wẹ̀wù ńkọ́ jẹ́mọ́ èwo lákọ̀ọ́kọ́ máa wọ̀ sọ́wọ́ tún lákọ̀ọ́kọ́ wọ̀ àbí ọwọ́ sí bàtà ńkọ́ ẹsẹ̀ ọ̀tún bàtà ńkọ́ ẹsẹ̀ ọ̀tún sọ́mọ pé wọ́n dààmú ètò ọba kan ti kẹsẹ̀ bọ̀ náà ni àdààmú ni wọ́n kò sí ń tọkọ so eléyìí túmọ̀ sí pé kásákìyèsí tá a bá fẹ́ bẹ́ẹ̀ wù ńkọ́ ọwọ́ wò lákọ̀ọ́kọ́ máa yọ kó ọwọ́ òsì tá fẹ́ bọ́ sókòtò ẹsẹ̀ òsì bẹ́ẹ̀ náà ni bàtà wa alhamdulilayi téèyàn bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ nínú pápá àbí nínú ilẹ̀ tó fẹ̀jú ọ̀ràn yẹn ló fún wa ká jìnnà síbi táwọn èèyàn ti lè rí wa nítorí pé ìhòòhò wa a gbé pamọ́ a gbọ́dọ̀ ṣe ìhòhò wa ní táwọn èèyàn máa rí síbẹ̀ rí nínú àdìsí yẹn rìwáyà kan sọ wípé kìí gbé hòhò rẹ̀ pamọ́ ńgbà tí ó bá tọ̀ èèyàn ò lè sa láì bọ́ sókòtò tí ó bá yàgbẹ́ ṣùgbọ́n mọ́ bọ́ sókòtò níbi tí gbogbo èèyàn ti rí di rẹ̀ bọ́ alẹ́ni tó kù tí ó rí hòhò rẹ̀ àìgbára pamọ́ fún yóò bá lẹ́vù nìyẹn àmọ́ pé Islam lẹ́vù tó o bá kú gan wọn gbọ́dọ̀ sí ọ sí hòhò kó wọn nítorí pé àwọn fẹ́ wọ̀ wọ́n gbọ́dọ̀ bu àárín ìdodo rẹ̀ sí si orúnkún rẹ̀ méjèèjì tí wọ́n sì gbọ́dọ̀ fi wá kankan sí i wọ́n fọ́ gba bí aṣọ ni tọ́ tẹ́lẹ̀ báyé wa tọ́ bá fẹ́ yàgbẹ́ yẹn wàá lọ sí àyè ibi tó jẹ́ pé àyè yẹn jìndò ibi tí gbẹ̀rẹ̀ ọmọ bọ́ sí yóò dì díẹ̀ kò ní jẹ́ ibi tó yẹ pé ó ga díẹ̀ torí tó bá ga tí gbẹ̀ bá ti ń bọ́ bẹ̀ yóò mọ̀ tà sí ọ la tí gbẹ̀ bá ti ń kọlù yóò mọ̀ tà sí ọ la ẹ sì mọ̀ pé àwọn ẹgbẹ́ mi àwọn ọ̀dààmú bí bá ṣe ń jáde ní ọmọ fọ́nká so àmọ́ tó bá yẹ kébi tí gbé ọbọ̀ sí ọba jìn ìgbẹ́ yẹn ọmọ bọ́ bẹ̀ yọmọ bọ́ bẹ̀ yọmọ bọ́ bẹ̀ tọ́ tó bá jẹ́ pé nu pápá la ti fẹ́ yàgbẹ́ nǹkan gbà wò lásàdùà ẹ̀rù pé pápá ọ̀fẹ́ lójú gan wọ́n ní tá a bá débi táwa ti fẹ́ yàgbẹ́ gangan nínú pápá yẹn kótó di kó lóso lọ́sọ̀ pé Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'is o sì ní bọ́ ṣòkòtò ó dìgbà tó ń bá ń lọ sísàlẹ̀ tó ń bá ń lọ sísàlẹ̀ tó ti kó tó pọ̀ fẹ́ lóṣò tán ìgbà náà ló tó bọ́ ṣòkòtò rẹ̀ torí pé nìkan lè wà lọ́ọ̀kan tí ń wò ọ̀kan ránṣẹ́ tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ wòwò rẹ̀ ránṣẹ́ ètò dájú fọkùnrin ni pé tí wọ́n bá tọ̀ kọ́ bẹ̀rẹ̀ o kọ́ bẹ̀rẹ̀ àmọ́ kò sí tó burú nu kọ́ tọ̀ ní dúró gẹ́gẹ́ bó ṣe wá nínú sunan abi dawud gbanabi sallallahu alayhi wa sallam ó débi táwọn kan máa ń dalẹ̀ sí anabi sì dúró ọ̀tọ̀ ń bẹ̀ alẹ́ tọ̀ lóru ṣùgbọ́n ìtọ́ dáa ni ní ká tọ̀ ní ìbẹ̀rẹ̀ àmì tí ó bá tọ̀ lóru ọ gbọ́dọ̀ rí i pé ìtọ̀ yẹn kò padà sóun lára ìtọ̀ ò sì gbọ́dọ̀ yí òun lásọ eléyìí jẹ́ báwọn tó o sì tábà àbí kò fi nǹkan kan nu ibi títọ̀ ti jáde tọ àmọ́ obìnrin kọ́ báwo lẹ ṣe fẹ́ tọ̀ ń dúró rárá o obìnrin ọmọ dàn o torí tóbìnrin bá tọ̀ ń dúró ìtọ̀ kún ara rẹ̀ ṣe bẹ́ẹ̀ iná flush so Islam ò sì fẹ́ ẹ mọ̀ pé islam ọkọ wa ní mọ́tótó ẹ ṣe sọ́láàt ẹni tí ó ṣe sọ́láàt ó gbọ́dọ̀ jẹ́ pé ara rẹ̀ ńkọ́ ó wà ní mímá. a gbọ́dọ̀ gbé alukurani wọbi tá a ti fẹ́ yàgbẹ́ a gbọ́dọ̀ gbé alukurani wọbi tá a ti fẹ́ tọ̀ a ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú léwẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú léwẹ̀ àfi tí bùkátà bá wà. kò sí àdìsí tó mu wa ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn islam ẹnu wọn kò lórí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ ńbẹ̀ ọpọlọ àti làákà ìwọ rò pé ń bẹnu ọmọ sọ̀rọ̀ ńléwẹ̀ kò sọpọlọ kò sí làákà kan bẹ pàápàá jùlọ tó bá jẹ́ pé léwẹ̀ tẹ́ ẹ máa tọ̀ sí sọ̀rọ̀ kó náà ti ń jọ léègbẹ́ bọ̀ àmọ́ ilé ma ẹ kàn máa ni kò sí wàhálà sọrọ náà kò tún dáa tó eléyìí báwọn bákan náà wọ́n ní tó lè mú yàn sọ̀rọ̀ tó bá yẹ kó bá ń ìwọ rẹ̀ yìí pé bí ṣe ń lọ ya yóò ṣubú òun rí ránṣẹ́ níbi tó ń ti wẹ̀ lágbájá kíyèsí wájú rẹ kò tó ń bẹ́ńbẹ́ o bí afọ́jú abọ́mọdé àbí o ti wẹ̀ débi kó mi tán ẹ ẹ bá ń wó mi o sì ti wó sẹ sórí káwákò ní sọ̀rọ̀ ọ̀n kàn gbá lẹ́kùn ni ọ̀n kàn gbá lẹ́kùn nígbà táwọn débẹ̀ ni wọ́n ní ẹ sọ́sẹ́ ni kọ́ mm, mm, mm. <laughs> ọ ya adịdịzọkwa omi omi so wàhákàdà tórùka wọn bá jẹ́ pe oruka ti wọ́n kọ orukọ Ọlọ́run sí ni a gbọ́dọ̀ mú wọlé wẹ̀ a gbọ́dọ̀ mú a sì kórìíra kẹ́ ẹ síbi tí ọba jẹ́ ojú koto àbójú ho torí tọ́ ọba tọ̀ síbẹ̀ o lè jẹ́ lé àwọn àlìjànú àlìjànú ọba máa lé ọka ó lè jẹ́ pé jò ló ń gbé lónà ọba jáde ní ọba máa lé ọká torí kò sẹ́ni tí wọ́n tọ̀ sí lórí tí ó dunnú o ẹ̀hẹ́n gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́ntẹ́ rí yẹn kò sẹ́ni tí wọ́n tọ̀ sí lórí tí ó dunnú torí ẹ̀ ló ṣe jẹ́ pé kọlọkọlọ kan ìgbà tẹ́nìkan tó lọ júbà fún òòṣà wọn ọ̀kan náà alárúbá ó júbà fún òòṣà tán lọ́lọ́ kọlọkọlọ kan sì ń bọ̀ lẹ́yìn rẹ̀ fox nígbà tí kọlọkọlọ yìí débẹ̀ òòṣà tó ń forí kalẹ̀ fún kọlọkọlọ yẹn wá gun orí rẹ̀ gbàtọ́ àgọ́rí rẹ̀ tán ọ wa tọ̀lé lórí pé ìwọ wọn forí kanlẹ̀ fún kàn ntọ́ tọ́ ọ bá lè ṣe nǹkan kan ṣe fún mi nìyí mọ́ tọ̀ sí ọ lórí torí kò sí nǹkan tí wọ́n tọ̀ sí lórí tí ò ní dùn á ojú tí ó sà wọ́n fi wá tọ̀ sí lórí kọ̀lọ̀kọ̀lọ̀ sì gbádùn ara rẹ̀ ọ̀tọ̀ tán tún sọ̀kalẹ̀ kò sí nítorí ṣe fún un ńlárúbá yẹn wá sọ pé arọ́bọ̀n tabulu thu'lubanu alayhi laqad hana man balat alayhi tha'alibu ṣé ọlọ́run wa lè léyìí tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń tọ̀ sí lórí á àbùkù kan ìsinmi wọ́n tó lè gbára rẹ lọ́wọ́ tọ̀ntọ̀ ṣe lọ́wọ́ lọ́jọ́ ewu so bọ́lá wọn bá ṣe fún fi gba Islam nù torí ẹ tó bá lọ tọ̀ kan pé wà ni tí ń lé ọká so sera rẹ nù bákan náà gba tá ń tọ̀ lọ́wọ́ fọwọ́ lọ ẹ sì fọwọ́ tún tábà ẹ gbọ́dọ̀ fọwọ́ tún ẹ gbọ́dọ̀ fi nù di. tọ wọn ń sálámà sí wa níbi tá à ń ti ń yàgbẹ́ àbí ibi tá à ń ti ń tọ̀ a gbọ́dọ̀ dáhùn ó dìgbà tá a bá tọ̀ tán tá a bá yàgbẹ́ tán ìgbà náà látò látò dáhùn sálámà ǹjẹ́ a lè dojúkọ alikibla àbí ká kọ̀yìn sí alikibla nígbà tá à ń yàgbẹ́ àbá ń tọ̀ èèwọ̀ ni ká kọjú sí alikibla àbí ká kọ̀yìn sí alikibla ìbá àwọn alikibla ìhà alkaaba ibi tá à ń dojú kọ tá à máa ń ṣe sọláàt èèwọ̀ ni ká kọjú sí nígbà tá à máa ń yàgbẹ́ àbí tá à ń bá ń tọ̀ òfin ni ká kọjú sí tá à máa ń ṣe sọláàt àmì èèyàn fẹ́ yàgbẹ́ èèyàn fẹ́ tọ̀ èèwọ̀ ni ká kọjú sí alikébìlà èèwọ̀ sì ni ká kọ̀yìn sí wọn láì lẹ́kọ̀ọ́ ni kíkọjú sí àìlẹ́kọ̀ọ́ ni kíkọ̀yìn sí nígbà tá à ń bá ń tọ̀ àbá ń bá ń yàgbẹ́ eléyìí tó bá jẹ́ pé inú pápá ni apá kan nínú àwọn olùmọ̀ inú ilé tó lógiri kò bá jẹ́ pọ̀ kọjú sáàlù kíbla ọ̀ bá kọ̀yìn sáàlù kíbla kò sí wàhálà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọn ni rárá kò bá jẹ́nu ilé kò bá jẹ́nu pápá a gbọ́dọ̀ kọjú sálù kíbla ńgbà tá a bá ń tọ̀ tá a ń yàgbẹ́ a sì gbọ́dọ̀ kọ̀yìn sálù nígbà tá a bá ń tọ̀ tá a ń yàgbẹ́ nítorí àdìsá anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní idha ataytumul gha'ita fala tastaqbilu al-qiblata wala tastadbiruha walakin sharriqu aw gharribu tẹ́ bá wá yà tẹ́ bá lọ yàgbẹ́ ẹ gbọ́dọ̀ kọjú sálù kíbla ẹ gbọ́dọ̀ kọ̀yìn sálù ṣùgbọ́n bọ́lá ẹ kọjú sí ẹ kọjú sí east or west ìbéèrè ńlá ni east or west níbo la kébìlà ti wá wa báyìí east anabi sì ní ká kọjú east àbí ká kọjú sí west ó sì la àgbọ̀dọ̀ kọjú sí alkebìlà àgbọ̀dọ̀ kọ̀yìn sí alkebìlà tí ẹ bá kọjú sí east tí wọ́n ní ká ẹ kọjú sínú àdìsí ẹ ti kọjú síbo alkebìlà tẹ́ bá sì kọ̀yìn sí east ẹ ti kọ̀yìn sí alkebìlà bó o láti á sí sórí bó ṣe pàtàkì pé kọ́ ọ lọ lé kí ó nù kì í ṣe pé mo gbọ́ lárúbáwá àbí òye èmi náà ti máa ta àl ejlis kum àbí ẹ̀kọ́ ni tí wọ́n máa ha lágbólé wọn. àwọn kékeré ní àwọn afáàrin kí ni wọ́n mọ̀ wẹ́bí lárúbáwá náà ní gbogbo àti mọ̀ yìí báyìí bá ní túmọ̀ eléyìí kò sí ní tá a mọ̀ bá ní túmọ̀ eléyìí ní àdìsí yìí Madina lọ́ba wí àtàwọn abitọ́ bá jọ Madina lábala àparí lábala ti bẹ̀rẹ̀ ọba bikibi wíláyé ẹ ò gbọ́dọ̀ kọjú sáàlù kíbla tẹ́ bá yàgbẹ́ àbí ẹfẹ́ tọ̀ ẹ ò sì gbọ́dọ̀ kọyìn sáàlù kibla tẹ́ bá yàgbẹ́ àbí ẹfẹ́ tọ̀ ṣùgbọ́n ṣẹ̀ríkú ọ̀gẹ̀rìbù ẹ kọjú sí east or west madina lọ́báwí àti ibi tó bá jọ madina limada nítorí pé ní madina anabi wa muhammad sallallahu alayhi wa sallam ibo la alikibla wa alikibla wa ni south àjẹ́ pé mọ́kọ́jú sí alkebla tó bá fẹ́ yàgbẹ́ àbọ̀ bá fẹ́ tọ̀ ìyẹn ni pé mọ́kọ́jú sí south wọ́n sì sí mọ́kọ́jú sí north ṣùgbọ́n kọjú sí east or west ọba Madina wí àtàwọn olùtọ́jọ Madina gbogbo olú tí alkebla bá wà ní south sí wọn ọba wí àbá alkebla wà ní north sí wọn ọba wí yàtọ̀ sáwà tí alkebla lọ́dọ̀ wa tó wà ní east or west kọ́ bá wa wí ní agbọn parí yùn ẹ wá wo bó ṣe bá wa wí ẹ ò gbọ́dọ̀ kọjú sáàlù kébìlà ẹ gbọ́dọ̀ kọjú sáàlù kébìlà ńgbà tẹ ẹ bá tọ̀ àbẹ ẹ bá yàgbẹ́ ṣùgbọ́n o ẹ kọjú sí gúúsù tàbí àríwá bó ṣe bá wa wí nù ẹ kọjú sí south or west uh, south or north nítorí pé àkílùbà tiwa east ni ẹ̀yìn rẹ̀ ní west ẹ ò gbọ́dọ̀ kọjú sí east ẹ ò sì gbọ́dọ̀ kọ̀yìn sí east torí tó bá ti kọ̀yìn sí east o ti kọjú sí west àmọ́ ẹ kọjú sí south or north bó ṣe bá wa wí nù ọba wa wí ó sì tún bá gbogbo àwọn ẹni tálù kíbla bá wà ní west nílùú tiwọn wọn ò gbọ́dọ̀ kọjú sí west wọn ò gbọ́dọ̀ kọjú sí east ṣùgbọ́n bó làwọn náà kọjú sí south or north ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù torí ẹ máa ṣàkíyèsí o sọmọ pé ńgbà tí gbẹ ń gbọ̀n o ti tú ṣòkòtò bọ́ọ̀lù kìbìlà lọ kọjú síbẹ̀yìn rẹ ọlọ́run ṣàforíjàn ọ̀nkàn fọ́ngbẹ́ ni tó eléyìí túmọ̀ sí pé a máa ṣàkíyèsí torí pé mùsùlùmí gbọ́dọ̀ máa lo kíni òfin ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìtọ̀ ìtọ̀ ó tiẹ̀ kọ́ mọ́ bàjẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ń tọ̀ wọn ò tiẹ̀ wo alikibla ni kò sí kódà lómi kan kọjú sí mọ́sálásí ń tọ̀ pé ṣe bí gọ́tà ló ń tọ̀ sí à ọmọ kí wọ́n lọ gbọ́dọ̀ kọjú sí alikibla ó sì gbọ́dọ̀ kọyìn sí alikibla ìgbà tí wọ́n ń tọ̀ ó ti dáràn pípọ̀ ọkọ̀ yìí sáàlù kébìlà ó tún wá kọjú sí mọ́sálásí ń tọ̀ bóòlù sì fẹ́ tọ̀ tọkàn nínú tọ̀ tí ń fọ́n ká tí ò ní fọ́n sára ògiri mọ́sálásí sọ́dà abáwọn òkùnkù dà bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí kọ̀tọ́kátọ̀ sí mọ́sálásí o kọ̀tọ́kátọ̀ sí mọ́sálásí o tọ́wọ́ àìpẹ́ nìkan kún òrí ọ ọlọ́run rí ọ o ẹ̀hẹ́n táwọn yẹn bá sì bá tọ́nu mọ́sálásí wọn ní ṣàdúrà fún ẹ o wàláhì wàá gba ìpè tó kí wàláhì masalasi lele ilé ọlọ́run lele yìí a nu yàrá wa ta sáàgbà kẹ́nìkan wa tọ̀ bẹ́ẹ̀ àwọn yàrá tiwa tá à ní gbé lọ́ọ̀bì kankan ilé ọlọ́run ọba wa lọ́wọ́ atọ́ sí a tẹ́gun bá dàn o yóò dé yàn o yóò dé yàn bákan náà kọ̀tọ́ kọ̀tọ́ ká máa tọ̀ àbí ká yàgbẹ́ sí ojú ọ̀nà táwọn èèyàn ń gbà ojú ọ̀nà táwọn èèyàn sì ń gbà sẹ́wọ̀n kó gbogbo ẹni tó bá rìn tó bá débi tó tọ̀ sí àbọ̀ yàgbẹ́ sí pàápàá àgbẹ́ ah ta ló ṣerú eléyìí kò ní dáa fún un ó sì mọ̀gbà tọ́lọ́wọ́n bá gbé pè kẹ́ bí àdúrà náà ni gbogbo yẹn wá ń ṣe fún ọ yọ ọsẹ kọsẹ àdúrà sàn jù lọ ibi ìbòjì táwọn èèyàn ti máa nájú ọ gbọ́dọ̀ tọ̀ ọ gbọ́dọ̀ yàgbẹ́ bẹ̀ lábẹ́ igi tó ń sèso igi mango igi kaṣú ibẹ̀ ni wọ́n ń sí àwọn èèyàn ó ṣe fún ọ ibi táwọn èèyàn ti ń pọnmi lọ́lọ́ yàgbẹ́ sí àwọn èèyàn ó ṣe fún ọ torí ọ̀dọ́wọ́ rẹ o tọ́ba wa yé wa báwọn tá a bá jẹ́ wípé a fẹ́ fi nǹkan nù gbẹ́ni a fẹ́ fi nǹkan nù tọ́ni kí esi pa a fẹ́ tábà iye òkúta tá a lò iná lòkúta mẹ́ta òkúta tó kéré sí mẹ́ta kò tó nù di ọgbọdọ gbọ́dọ̀ jẹ́ mélòó ọgbọdọ gbọ́dọ̀ jẹ́ mẹ́ta òkúta kì í ṣe blọk torí block kì í ṣe òkúta kẹ́míkà wà lára block simenti yọjọ òkúta. kèésì sòkúta ti ń dán torókúta ti ń dán ò lè mú gbẹ kúrò lára yóò tún rẹ mani kò sì gbọdọ̀ jẹ́ òkúta tó yí jù torí ètò yí jù yóò bọ́ǹdì so èèyàn wá òkúta tó yẹ pé kò lè sèyàn léṣe yóò sì jẹ mẹ́ta kò sí tó burú kókúta yẹn kó jẹ́ yọ̀kan àmọ́ nígun mẹ́ta ó sì tóbi lọ́nà tó yẹ pé tá fi nùgbẹ́ ń bì tún gbà mọ́ owó wò ní yígbẹ́ so eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Imam Ibn Qudama rahimahullah ti ṣe sọ. mẹ́ta ò tó ajẹ́ pé wàá fi kún lọ́nà tí nọ́mbà yẹn ò fi ní ṣe pín fún méjì òkúta mẹ́ta ò tó ajẹ́ pé òkúta mélòó la lò nísìn márùn márùn ò tún tó méje ò tó tọ́ ara ṣe jù <laughs> tọ́ èyàn ò fi nu ibi tí gbẹ̀yìn ti jáde bẹ́ẹ̀ náà ni tọ̀ kò síyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin tọ́tọ̀ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin tó yàgbẹ́ wọ́n lè lòkúta a gbọ́dọ̀ fi egun nù di o a sì gbọ́dọ̀ fi gbé ẹran nù di oúnjẹ wa a gbọ́dọ̀ fi nù di o ọwọ́ amú búrẹ́dì òun fi nù di gbogbo nǹkan tó bá lápọ̀nlẹ̀ àfi nù di ọwọ́ mú abala ìwé ìwé alukurani òun fi nù di a ọwọ́ bẹ́ẹ̀ rù so gbogbo eléyìí a gbọ́dọ̀ fi nù di ẹ̀ẹ́dẹ́gùn tiẹ̀ oúnjẹ àwọn àlùjànnú ni wọ́n tọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kó sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ kó wọ́n má fi gun òdì máa tọrọ oúnjẹ tàwọn ni wọ́n ní tó bá ti bọ́ sọ́wọ́ àlùjánu ẹran padà sára rẹ̀ tẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé bó ń ṣe máa fọ eyín jẹ bíi bó ṣe máa fọ egun jẹ bíi biskit kọ́ ọmọ fọ jẹ máa o but inshallah àwọn àlùjánu ọmọ rí tiwọn náà tọ́ bákan náà ìgbẹ́ ẹran oúnjẹ ló jẹ́ fáwọn ẹran àwọn àlùjánu ìgbẹ́ ẹran tiwa àwọn ẹran àwọn àlùjánu oúnjẹ tiwọn táwọn ń torí rẹ̀ ẹ gbọ́dọ̀ fi nù di ẹ gbọ́dọ̀ fi nù di tọ́ káfomi tábà ó máa ń jẹ́ kárọ̀ ọmọ káfòkúta nù di ó ń jẹ́ kárọ̀ ọmọ kése dandan kọjọ kuta a lè lo nǹkan mi gẹ́gẹ́ bí toilet paper a lè lo àbí nǹkan mi tó lè dípò rẹ̀ bí káwá pákó tí ò ní ṣe wá ẹ lè fi nù ṣùgbọ́n ẹ nù tẹ́ fi rí pé gbé òkú ń mọ́ ṣùgbọ́n nínú àánú ọlọ́run àmójúkúrò lọ́lọ́run ṣe fún wa kò síbẹ̀ ṣe lè fòkúta tẹ́ẹ̀fì nu ojú ibi tígbẹ́ jáde tígbẹ́ ò ní sẹ́kù ṣùgbọ́n lọ́n ṣàmójúkúrò lópin ìgbà tígbẹ́ wọn bá ti tayọ ẹnu oyún akramakumullah ẹ lè tábà gan kígbe ó tún sẹ́kù ọlọ́run ṣàmójúkúrò lópin ìgbà tí ò bá ti ṣe kíni tí ò bá ti tayọ bẹ̀ mọ́ wá fẹ́ fòkúta nù bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ ìyẹn ní kókùtọ̀ kápá èyí tó fọ́n ká sọ̀rọ̀ à ń dìn ọ̀wọ́ ẹnu bíi tígbẹ́ ti ń jáde ńlọ kápá bẹ́ẹ̀ náà nìtọ̀ ọ̀wọ́ ojú bíi tí ìtọ̀ ti ń jáde lòkúta kápá àbí toilet paper àbí nǹkan míì ṣùgbọ́n tó bá fọ́n ká àfi kẹ́ ẹ wó mi ilé ìjẹba tọ́ èwo lọ́wọ́ dáa jù èwo lọ́lọ́lá jù sómi ní àbókúta àbí toilet paper omi ní ìgbà tó wọlé ìgbẹ́ kan òòró mi sọmọ gbígbẹ́ wọn kọ̀kọ́ sá lọ náà fẹ́rù kí lè léyìí <laughs> torí ẹ ọjà bó ti ṣe jẹ aha tọ́ba yẹ kó ọmọdékùnrin lọ́tọ̀ sí wa lára àti sọ kíláàsì sí àwọn mi sí lópin ìgbà tọ́mọ wọn bá tì máa jẹun ó kéré kò tí ì máa jẹun ju pé ọyàn ìyá rẹ̀ ní máa mú lọ tọ́ba ti ń jóúnjẹ míì ìtọ́ tiẹ̀ náà ti di ní ta gbọ́dọ̀ fọ́ ọ àmọ́ ọmọdébìnrin ó ń jẹun kò tí jẹun ọyàn nìkan ní mu á fọ ìtọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá anabi sallallahu alaihi wasallam tó ṣe ṣe àwọn kankan bẹ tá a gbọ́dọ̀ mójútó jama wọn bẹ nínú sunanul fitra tó ní í ṣe pẹ̀lú ìmara eléyìí tí ṣẹ̀ríà mú ìlànà àwọn anabi tó ti síwájú tó sì jẹ́ ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ní ká máa rún pákò nítorí pé as-siwaku matharatun lil fam mardatun lil rabb kárùn pákò ó máa torí rẹ̀ mùsùlùmí wọn kì í fi ẹnu rúnrún ṣeré o gbogbo bí tábà wóògùn rẹ̀ lọ́wọ́ àwa lọ àmọ́ bẹ̀rẹ̀ látòrí pé ká máa fọnu oníkíni bẹ́ẹ̀nbẹ́ talẹ́nu rẹ̀ rùn tiẹ̀ ní rùn tari nìsí mùsùlùmí ò ní gbà kẹ́nu ọ̀hún ṣe kíni. torí anabi sallallahu alaihi wasallam níjọ́ táwọn ìyàwó rẹ̀ tán fẹ́ ṣe tán fẹ́ dètè obìnrin fún oyin la anabi jẹ gbogbo wọn àti wàá jọ Hafsa àti Aisha pé tó bá ti dọ́dọ̀ rẹ̀ wàá kàn yẹra ni wàá pé ẹnu rẹ̀ rùn ẹ́ eh? Eh, eh, anabi la ah, ẹ kíní kan rún kíní kan ẹ ń sì jẹ nǹkan kan yìí oyin lásán mọ́lá ẹ ah, eh, oyin o ajẹ́kùn lọ́fà ọmọ àrùn ẹnu anabi ò sì rún so anabi fẹ́ ká pé nǹkan kan rún lẹ́nu o kí á lóde tí wọ́n mú gbó èyí mú gbó kẹ́nu ọmọ àrùn bí ìgbà téèyàn fi close up fọ́nù o tẹ́fẹ́ mẹ́nu ẹnu amúgbó adúpẹ́ fọlọ́ ọlọ́mọdé àmà ẹnu wọn máa ń rùn ni bí ilé ilẹ̀ á ah, àwọn ìyàwó wọn kù sùúrù kọ́mọ arẹ́rìn kó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a yọ pọ gbogbo àwọn gáàsì burúkú sí ọlọ́nà ọ̀fun ni bẹ́ẹ̀ náà làwọn sìgá àwọn ìyàwó wọn kú sùúrù torí ẹ bó làwọn eléyìí fẹ́ fẹnu tẹnu fẹ́ mọ́ wọn ní bó la sì máa rún pákó ẹ lè fọwọ́ ọ̀tún mú lọ ẹ lè fọwọ́ òsì mú lọ́wọ́ ẹ mọ agbègbèrègì yín àti àwọn eyín yín ẹ kọ́kọ́ máa gbo agbọ̀n ọ̀tún kẹ́ tó gbo agbọ̀n òsì so nígbà míì ẹ sì máa fi fọ orí ahọ́n yín bẹ́ẹ̀ la anabi sallallahu alaihi wasallam máa ń ṣe torí n ṣe pé yín dọ̀tí ẹnu dọ̀tí nìkan ní máa jẹ́ kẹ́nu ọrùn ahọ́n ni máa dọ̀tí gbà mí tẹnu fi máa rùn tọ́ wọn ni pákó tá lò yọ jẹ igi tọ́lẹ̀ igi tọ́lẹ̀ tó tutù kìí ṣe irú pákó àwọn Yorùbá yẹn tí máa lé mí o pákó bí tó ṣe pé bí tó ṣe pé gini tí eyín bá gbó dáadáa ò ní lè ẹgbẹ́ ńgbà tó bá fi fọ́nù gbogbo ètè ti bó ẹ̀hẹ́n gbogbo èrìgì ti bó ẹ́ so ètí ọba jẹ́ pé ọlẹ̀ ó sì tutù ìníká máa lò ilé ìjọba kí ni ìdájọ́ kárùn papò sunnani ní gbogbo ìgbà ìgbà tó tiẹ̀ lágbára jù òun náà nígbà tá a bá fẹ́ sálọ àlà a bá fẹ́ ṣe sọ́láàt a bá fẹ́ kí alukur'an a bá tiẹ̀ fẹ́ wọlé èèyàn fẹ́ wọlé mọ́gbẹ́nu rúnrún wọlé bákan náà ní ìgbà tá a bá jí lóru ẹ̀ pé ẹnu wa ń kọ́ àti falala sẹ́nu ṣebí wọn náà sì mà pé tó bá mú tọ̀ rẹ tó bá tó bá bù sọ́wọ́ tó bá pọn tó bá tọ̀ wò tó bá gbóòórùn rẹ sọ̀rọ̀ pé márùn bọ́tà ni ìtọ̀ ẹnu tiẹ̀ márùn bọ́tà ni so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé àìmọye tọ́ tó ti sàn lẹ́nu rẹ omi ti sàn jáde ńtúláàsì so nítorí ẹ̀ tó bá mú pákó tó bá rìn ọ̀dà bákan náà tẹnu bá ti ń rùn kárùn pákó anabi sallallahu alayhi wa sallam nínú hadith bukhari àti muslim gbà wá ó ní lawla an ashuqa ala ummati aw lawla an ashuqa ala nas la amartuhum bis-siwak ma'a kulli salat tí ì bá ṣe kí n má bàa la wàhálà bàa ló mà mí lọ́rùn nínú ẹgbàá wa kan kí n la wàhálà bàa àwọn èèyàn lọ́rùn ì ń bá pa gbogbo yín láṣẹ kẹ́ ẹ máa rún pákó ní ìgbà tí ẹ bá fẹ́ ṣe nígbà tí a bá fẹ́ ṣe sọláàtì ìyẹn ni kókó tó di pé ẹ allahu akbar ṣùgbọ́n a ti ṣe allahu akbar ẹnìkan tó wá fi pákó sẹ́nu ń bá sọláàtì lọ a àṣejùlélé yẹn o àṣejùlélé yẹn bákan náà nínú àwọn nǹkan tó jẹ́ sunanul fitra òun náà ní ká dábẹ́ dídábẹ́ òun náà ní kí wọ́n gé àdọ̀dọ̀ kúrò lára abẹ́ ọkùnrin nítorí pé tí àdọ̀dọ̀ yìí ti máa ń bẹ lórí abẹ́ rẹ̀ ó dájú pé ìdọ̀tí àti ìtọ̀ wọ́n lè máa dára jọ síbẹ̀ ìdí nu tí wọ́n fi gé àdọ̀dọ̀ rẹ̀ yẹn kú o ẹ rí i pé àwọn yorùbá náà sọ pé atọ́ ni dán ni ìtọ̀ àdọ̀dọ̀ ìyẹn ni pé kò sí bí ẹni tí àdọ̀dọ̀ ń bẹ ní orí abẹ́ rẹ̀ ó ti ṣe tọ̀ títọ̀ ò ní ṣẹ́kù mẹ́. sọ àwọn tó bá ti gé àdọ̀dọ̀ yẹn kúrò ẹ rí i pé gbìn òní lè dájọ́ òní kórajọ́ sára rẹ̀ ma lábẹ́ òfin ṣẹ̀rí àkọkùnrin ọ̀dà ọ̀ràn yẹn ni eléyìí lọ́dọ́gba jù ẹ sì rí i pé láàyè sí náà nígbà tí àwọn ẹni tí ń takò islam tó ń takò islam táwọn náà bá ṣe research with, with all sincerity àwọn náà máa ń padà rí òdodo lónìí wọ́n ní káwọn ọkùnrin wọn máa láwọn countries tó wà ní South Africa tó fi dórí Zimbabwe wípé kí wọ́n máa dábẹ́ nítorí dídábẹ́ àwọn ti rí i pé máa ń dènà àrùn àwọn oògùn rẹ̀ àti èrì tí ìran máa ń resàárè ní kíákíá eight wọ́n rí pé àwọn ẹni tó bá ń dábẹ́ yẹn kíní yẹn tètè rí wọn mú gẹ́gẹ́ bí àwọn kò túmọ̀ sí kẹ́ ẹ máa ṣe zina o ẹ̀hẹ́n pé wá dábẹ́lẹ̀ ń wá ṣe zina ọlọ́run máa fi títí ráyàn mú so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o. àmọ́ àwọn obìnrin káwọn dábẹ́ lọ́dọ̀ àwọn hanabila àwọn pè ní sunna àwọn olùmọ̀bí àwọn malikiya àwọn pè ní makruma ṣùgbọ́n dídábẹ́ obìnrin tí wọ́n sọ irú etí àwọn ẹlòmíín ṣe tí wọ́n ń pè ní khitanun firauni dídábẹ́ tàwọn farao torí pé dídábẹ́ tí wọ́n wọ́n fa gbogbo abẹ́ obìnrin dànù nígbà tí abẹ́ yẹn bá wá jiná yóò wá rí kanko kò ní máa ràn kọ́ máa padé torí pé ríràn pípadé yẹn yóò jẹ́ kọ́ máa jáde nírọ̀rùn jọ́ tó bá fẹ́ bímọ àmọ́ wọ́n ti dégbò sí lábẹ́ egbò tí wọ́n dá sí lábẹ́ yẹn tó bá fẹ́ bímọ kò ní rọrùn inú wọn ṣe suppression fún un níbo ni Islam tó wá sọ pé kí wọ́n dárò abẹ́bẹ́ tẹ̀ fi wọn ń takò Islam ètí islam sọ òun náà ni ó gbé tí máa bẹ lókè abẹ obìnrin ibẹ̀ ni wọ́n ti rọra rẹ tíntín kínkínní nínú wọn rọra mú kó ń bẹ kódà gan tí wọ́n bá mọ̀ rẹ dáadáa kínkínní yìí gan kò ní hàn lára abẹ́fẹ́lẹ́ débi pé ẹ̀jẹ̀ lè má jáde nítorí àti lè kọ̀ǹtrólù fílìn obìnrin kí láǹfààní tó wà nù kó níyàwó lè kọ́mọ̀jọ́ jáde lọ bí iṣẹ́ ọ̀fẹ́ jáde ọ̀rọ̀ ọmú ó tún wọlé ó tún rọ ọmú so gbogbo ẹ̀ kò sóru kò sọ̀sán gbogbo ẹ̀ fìtínà yìí náà ni so lẹ́yìn náà nígbà tó obìnrin bá ti wá ti jẹ́ pé ní lé ọkọ ká wọ́n ẹ̀ níyì mà iye obìnrin oníkọ́jẹ́ pọ́kọ́ ní wa kèésò ní ọmọ ilé ọkọ ká kò túmọ̀ sí kọ́ ya dundun o nígbà tó kọ tiẹ̀ jẹ́ pé òun ọ̀dààmú fóbìnrin ìwọ wa pé ẹ bàbá wù kọ́ wa bàbá wù kọ́ yọ ọkọ njọ kan so eléyìí túmọ̀ sí pé dídábẹ́yẹn ìsìláàmù ńṣe ló ṣe lófin kó lè bàa pé obìnrin ò fi yàtọ̀ sí rètò òyìnbó rí tí wọ́n fi ń takò dídábẹ́ eléyìí àwọn Fáráò ló máa ń ṣe a pé wọ́n ń ṣe ní Chad a rí i pé wọ́n ń ṣe ní Nàìjíríà náà lágbọn abomi especially ní Edo land àwọn Edo wọ́n ń ṣe wọ́n sì ń ṣe lágbọn Maiduguri agbọn Borno wọ́n ń ṣe ń bẹ̀ so ṣùgbọ́n kì í ṣe ìdábẹ́ tẹ̀sìn Islam wọ́n ń ṣe irú náà Sudan kì í ṣe ìdábẹ́ tẹ̀sìn Islam ìdábẹ́ tẹ̀sìn Islam lágbọn yẹn bákan náà nínú tó tún jẹ́ súnà yìí tó yẹ ká mójútó tó ní í ṣe pẹ̀lú ìmọ́tótó òun náà ni kọ́sọ́ ṣáàrì irun mú wa ká máa gé irun mú wa ká máa gé ẹnìkan ní bọ́ọ̀ ni irun mú gígé ṣe ní ṣe pẹ̀lú ìmọ́tótó bẹ́ẹ̀ ni ọmọ pé ní ṣe ń mutí irun mú rẹ wá rí sarasara bíi tàṣetán nígbà tó wá mutí yẹn irun mú yẹn wá dà lọ sí tí yẹn dà lọ sí irun mú ó tún wá ṣẹ̀ṣẹ̀ padà sẹ́nu ó ní irun mú ní sáyẹ̀nsì tó eléyìí kò sí nínú ìmọ́tótó ọ̀bùn gidi ọ̀bùn gidi ẹ wo kun náà nígbà tí kun dájà ó fi tíì ó fi po ọwọ́ amukun mọ́ tíì ó ní sẹ́fí kun òun ló mú mọ́ tíì òun. a'udhu billah. tọ́ anabi ó ní ká fi irùngbọ̀n wa sílẹ̀ irùngbọ̀n wa ká fi sílẹ̀ ẹ má fọ ọkàn irun mú ó ní ká gé gígé rẹ ìyapa wà láàrin àwọn ṣé àfihàn máa bo ète ni. ńlá dínkù ládàpadà sẹ́yìn àbí níta náà gbígbà lérò ní kíkà dínkù bí ẹni pa ti fatán gbogbo ètò bá wù kó sẹ́nu méjèèjì sátì má fi lẹ̀ sátì má fi lẹ̀ kọ́ wá wù sarasara bí irun orí wèrè irun gbọ́n wọn ni ká fi sílẹ̀ wọn ni ká fi sílẹ̀ ọ̀sọ́ ni àmì pọkùnrin ni ọ̀nù ihò ní kágbọ̀nrẹ́ ọmọ dábì kòǹgìrì èèyàn wàá jẹ obìnrin ìyàwó gan láàmú ìyàtọ̀ láàrin ọkọ àtìyàwó nulẹ̀ yìí nítorí tọ́lọ kí ló dé dán tòun náà ń kọ́ tó tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ pé ká fi irungbọn wa lẹ́jẹ̀ máa nínú àmì kọkùnrin lélẹ́yìí ńlọ wà yàtọ̀ sípò tún gba ládàá yàtọ̀ sípò tún gba ládàá tó a sọ pé wà àwọn àwọn àwọn ń dúró dìgbà táwọn bá darúgbó ni níjẹ́ lọ mọ̀ tọ́lọ́ palẹ̀ rẹ mọ́ ó kúkú mọ̀ tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ bákan náà nínú tó tún ní í ṣe pẹ̀lú mọ́tótó tó yẹ ká mójútó òun náà ni halqul aana irun abẹ́ wa ká máa fa ká máa fa tá ló ń dájọ́ fún ìdọ̀tí ni bákan náà natful ibot ká máa fa irun abíyá wa wa qasul adhafir àwọn ìkànnà wa ká máa gé wa ghaslul barajim àwọn kókó ọwọ́ wa kókó àwọn ọmọ ọkọ ọwọ́ wa kárí pa ń fọ torí ìdọ̀tí máa ń péjọ síbẹ̀ ká máa fọ ẹ wo Islam gbogbo nǹkan ló mójútó ah, ah, ẹ̀sìn wo dákun torí tọ́lọ́ assignment ni tó bá lè bá wa wọ ẹ̀sìn mi wá tó náà sọ ń pa máa gé kaná dákun wa mi tó bá wa vaasi wo chapter wo ọgbẹ́bù pé ẹ máa gé kaná o la ilaha illallah ah islam ó tún wá sọ lórí pé kókó ọwọ́ rẹ o lágbọn lágbọn òde ìmọ̀ ọkọ ẹ̀gbìn ìjọ ìmọ̀ kódọ̀ tí ìjọ ẹ tún máa fọ́ so ọ̀gbọ̀n ọ̀ráyè ọ̀gbọ̀n ọ̀ráyè inú islam so eléyìí jọba àwọn nínú àwọn nǹkan tí islam tún ní ká mójútó jàmáà òun náà ni ọtíìb ká máa fi lọ́fíńdà sára ká máa fi lọ́fíńdà sára èèyàn máa wá rùn kóòrùn bí ìgbà téèyàn ṣiṣẹ́ àgbẹ̀dẹ bí alágbẹ̀dẹ tí wọ́n máa rùn òórùn iná iná iná òórùn àà lọ́fíńdà tó bá ti yọ masha Allah la quwwata illa billah yàtọ̀ sóbìnrin o àwọn ọkùnrin nìyẹn táwọn ọkùnrin wọn bá jáde lé wọn fi lọ́fíńdà sára àwọn obìnrin nínú ilé wọn ni kọ́kọ́ máa bọ̀ láti mẹ́lì mẹ́ta kó ti máa gbọ́ nínú ilé rẹ̀ náà ni o láti bí mítà mẹ́ta sí ibi tí ó ti sílẹ̀kùn kó ti máa gbọ́ lọ́fíńdà yìí pé masha allah la quwwata illa billah nínú tí islam tún kọ́ wa òun náà ni pé ká mójútó irun orí wa ká sì máa sáàyàn rẹ̀ irun orí wa ká máa sáàyàn rẹ̀ kí ẹsẹ̀ pé ká kàn dárun sí lásán kí irun wa jẹ́ pé kò lámójútó kódà o àmójútó irun orí wa á sì máa sáàyàn rẹ̀ bákan náà nínú tí islam tún kọ́ wa òun náà ni pé ẹni tó bá ti hewu tewu ti bo gbogbo orí rẹ̀ kó máa palaro gẹ́gẹ́ bíi kó máa lo làálì kó fi palaro lọ́nà tí òfin ni funfun wọ́n mú baba Abubakar radiyallahu anhu wa wọ́n mú abá nabi sallallahu alaihi wasallam níjọ́ tá nabi gbamaka anabi wa rí gbogbo orí gbogbo orun ti di funfun anabi ni ẹ gbé lọ ẹ kọlọ irun orí fún black color. ẹ ṣọ́ra fún black colour torí pé ẹni tó bá ń fi black colour dá irun orí rẹ̀ Ọlọ́run làánà rẹ̀ ọba àjọmọdé ọba àjàgbàlagbà Ọlọ́run làánà rẹ̀ so colour mi ọ̀dà gbogbo ẹ̀ ò tí ì di funfun torí ò tí ì di funfun tán tàgùn ò tí ì di funfun tán so ẹ ká mọ á funfun yẹn ká pẹ̀lú ẹyin làálì ká mọ kọjá pé là ń dà yìí rárá ẹjẹ gbogbo ó di funfun ni torí Abu Quhafa tá nàbì sallallahu alaihi wasallam ni kí wọ́n lọ́ọ́ bá dà yìí rẹ̀ pẹ̀lú colour mi tó yàtọ̀ sí dúdú gbogbo ẹ ti di kíni ó ti di funfun lẹ́yìn eléyìí àlùwàlà amakọ́lá ńlá ọ̀nbẹ fún àlùwàlà bilal radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní sọ fún mi wọ bilal iṣẹ́ wo lọ́mọ tó ń ṣe ní kọ̀kọ̀ tí iṣẹ́ yìí tẹ̀wọ̀n nínú ẹ̀sìn islam yìí nítorí pé mo gbọ́ ìró bàtẹ́ ẹsẹ̀ nínú aljanna bilal ní èmi ọmọ iṣẹ́ kan tó ṣe pé mo máa ń ṣe tọ́tẹ̀wọ̀n lọ́dọ̀ tèmi tọ́tayọ pé gbogbo ìgbà tí mo bá ti sàlùwàlà mo máa ń ṣe sọ́láàtì iye tọ́lọ́run bá ní kí n lè ṣe lọ eléyìí ló ṣe sábàbí tíbi lálọ́ fi wà lìjànà àlùwàlà gbogbo ìgbà tó bá ti sàlùwàlà tán yóò yàn náfìlà à ń pè náfìlà yìí ní kíni sunnatul wudu tábà sàlùwàlà jama àdàníyà bá ní dàníyà àdàníyà nítorí pé gbogbo sẹ́tà bá ṣe tábà ti dàníyà àṣedànù lásán ni àṣegbára gbóná lásán ni tọ́ba wa rí báyẹn níbo la níyà ọmọ gbé inú ọkàn wa ni o

àníyàn nínú òfin ṣẹ̀ríà ọ̀nà méjì ló pín sí o àdìsọ́kàn tá a ní lórí iṣẹ́ tá a fẹ́ ṣe bíi mo dàníyàn mo fẹ́ sálọ àlà mo dàníyàn láti wẹ̀ àdìsọ́kàn ni wọ́n ń pè lánìyàn mo dàdìsọ́kàn láti sálọ àlà mo àti wẹ̀ mo àti ṣe sọ́láàtì ìpín alákọ̀ọ́kọ́ nù ìpín kejì òun ni ká dàníyàn tá là ń ṣe fún kì í ṣe gbogbo ẹni tó bá sálọ àlà ló ṣe fọlọ kì í ṣe gbogbo ẹni tó bá wẹ̀ lọ́wẹ̀ fọlọ yéésì gbogbo ẹni tó bá ṣe sọláàdì ló ṣe fọlọ yéésì gbogbo ẹni tó bá yọ zakat ló yọ fọlọ yéésì gbogbo ẹni tó ṣe hajj ló ṣe fọlọ yéésì gbogbo ẹni tó ṣe sọmù rọmọdán ló ṣe fọlọ àbí òye wa aha torí ẹ wàá fi sínú àníyàn rẹ ta ló ń ṣe fún sọmọ kí tó máa ṣe torí àwọn èèyàn náà wọn máa pé torí àwọn èèyàn tí ń wò mí kún ó lè fún mi máàkì tó bá jẹ́ torí tọlọ́n wàá fi sínú àníyàn rẹ ipe ń ṣe ló ń ṣe bẹ́ẹ̀ taqarruban ilallahi ta'ala ta'abbudan lillahi ta'ala mò ń ṣe láti súnmọ́ lọ mò ń ṣe láti sin lọ ẹjẹ́ agbìyànjú láti wá ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó bá wà nítòsí wa ẹ dákun kí ni kò sí má ṣe inú àlọ́ àlà ẹ bí àwọn afáàtọ̀ bá wà ládùúgbò yín kí ló di àwọn èsè béèrè ń pẹ̀sìn àwọn èsè béèrè ń pẹ̀sìn torí màlẹ́kà làwọn Yorùbá àwọn ti mẹ̀sìn tán wọ́n ì béèrè wọ́n mọ̀ pé akẹ́ni ìwọ̀n àṣẹṣẹ máa béèrè kí nìkan ọ̀ràn yẹn àlọ́ àlà láti jó táǹtì ń ẹ dárúkọ àwọn ọ̀ràn yẹn àlùwàlá tẹ ẹ bá gbà á àràn yẹn lọ Mákà ọ̀pọ̀lọpọ̀ lè má mú o fèlè ìmáàmù gan fúnra rẹ̀ yóò fèlè kámẹ́sì torí láti dọ́ tó ti kọ́ lálàrí tí wọ́n ń pè ní akhdari tí ní lálàrí o àtijọ́ tó ti kà á kò tún padà díẹ̀ mọ́ níta jẹ òjẹ́ arántí níta akọ́ mọ́ so gbogbo orú àwọn eléyẹn ẹ jẹ́ á máa béèrè ń pẹ̀ ẹ̀sìn wa síbẹ̀ máa béèrè nípa bísínẹ́sì tó wà profitable kí ló dé tẹ̀ béèrè nípa ọ̀nà tá a gbà sẹ̀sìn wà lìjánà bákan náà tí wọ́n bá ní sọ mẹ́wàá nínú àwọn nǹkan tó ṣe wípé ọba àlùwàlá jẹ́ ó ní yóò ní ẹ bá ti sọ méjì péré mẹ́wàá là ń fẹ́ ẹ wà àlùwàlá ẹ dúró yẹ ìgbà tá à ń sálùwàlá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá méjì mà nù ẹ̀ bóòlù àsálùwàlá náà rí ìbéèrè lélẹ́yìí o ẹni tó bá mọ̀ kó wá sọ fún wa ẹ dákun ẹ ṣàlàyé àlọ́ àlá fún ẹ bẹ́ẹ̀ ṣàlọ́ àlá lásùbà yìí bàbá tó ti náwó ẹ wá ṣe fún wa jàre mọ́ọ̀kà ẹ wá ṣàlàyé fún wa ẹ wá ṣàlàyé ẹ dìde ẹ dìde alabarakatila ẹ máa bọ̀ yóò ṣe sọ̀rọ̀ mùsùlùmí ni wọn. tá a bá fẹ́ lọ ṣe sọ́láàtì a bẹ̀rẹ̀ láti àníyàn bisimilah a ṣe aṣọ ọwọ́ wa lẹ́yìn ọwọ́ wa aṣọ ẹnu wa. báwo la ṣe sin ọwọ́ wa ń bọ̀ la ṣe sìn dé bó la ṣe sin ọwọ́ wa ń bo la sin de. aṣọ de ibi. lọ́rùn ọwọ́. ọ̀dọ́rùn ọwọ́. tá a sin ọwọ́ ọ̀tún lọ́tọ̀ ọwọ́ òsì lọ́tọ̀ ni a bá sin pọ̀. a máa sin pọ̀. tọ̀. láfta yẹn. lẹ́yìn lẹ́yìn. aṣọ inú wa. bó la ṣe sin. abomi sẹ́nu wa. Mhm. ẹ̀yọ́ lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà imú wa á fi imú wa lẹ́ẹ̀mélòó bó la ṣe fà á sí mọ́ ẹ fi hàn wá. <laughs> wọ́n ní ọ̀dà fígbà tẹ̀ ń fi àṣà <laughs> ẹ má bá a so àti fi mú tán bó la ṣe fẹ́ omi yẹn jáde ẹ demonstrate ẹ <laughs> ẹ gba eléyìí náà lẹ́yìn rẹ̀. lẹ́yìn náà a ṣan ojú wa. ẹ fi hàn wá bó la ṣe sìn. Ah, ah, àlọ́ aláyàn ò ní jẹ torí ẹ̀ kàn mú láti bí ni ẹ̀ sín kárí ẹ̀ sín kárí gbogbo ojú yín sọ́wọ́ kan lẹ́bi sí àbọ̀wọ́ méjèèjì. ọwọ́ méjèèjì. ẹsẹ̀ lọ́pẹ̀lọ́ ọwọ́ méjèèjì àárín ẹsẹ̀ kárí ọ̀ya ibo lọ́kàn lẹ́yìn náà ọwọ́ wa. láti bo láti bo láti bẹ̀rẹ̀. láti bi. sọ da yín lójú ṣe é sàtìbí ebi ẹ ti fọ bíi tẹ́lẹ̀ Allah ẹgbẹ́ lẹ́yìn naam. so lẹ́yìn náà. a fomi sórí wa. very good. Mhm. ṣé etí wa omi yẹn náà lálọ àwa tún mọ́ mi mi. omi yìí tó rí wa náà. very good lẹ́yìn rẹ̀. lẹ́yìn náà ẹsẹ̀ wa. dìbò dìbò láfọ̀dé kókósẹ̀ wa lẹ́ẹ̀mélòó ṣe ẹ gẹ́ẹ̀tì bí ó ṣe jẹ́ ẹ̀mẹ́ta abẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì bí ó ṣe jẹ́ ẹ̀kan ajẹ́pẹ́ gẹ́ẹ̀tì bí ó ṣe jẹ́ ẹ̀mẹ́ta masha allah ká fún yín ní forty percent masha allah <laughs> lẹ́yìn eléyìí tá a bá parí wa bàbá tó demonstrate àlùwàlà fún àwọn try so àwọn ibi tí wọ́n kẹ̀ ti nídìí àtúnṣe onígbẹ́ngbà tá a bá bẹ̀rẹ̀ àlùwàlá àní sin ọwọ́ méjèèjì papọ̀ àfọwọ́ méjèèjì kullu wahidatin minhuma ala hida ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ sẹ́wọ̀n kọ́ tọ̀tọ̀ wọn dá dúró sẹ́wọ̀n kẹsẹ̀ ẹ̀ kí wọ́n bọnú ara wọn gbà tẹ́ fẹsẹ̀ so bẹ́ẹ̀ náà lẹ́fọ̀ ọwọ́ tún lẹ́ẹ̀mẹ́ta ẹ̀fọ̀ ọwọ́ sí náà lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta ẹnu ìdajì yòókù fún mu ìdajì fẹ́nu ìdajì yòókù fún mu ó túmọ̀ sí pé ẹ̀bùkátà láti fọwọ́ sí ẹnu yín kẹ́ ẹ máa fi gbó torí pé ẹ ti rún pákó tẹ́lẹ̀ náà kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ àlùwàlà èyí náà wà nù súnà o ṣùgbọ́n ìtọ́ da tánàbí máa ń ṣe pọ̀ jù láǹsọ yìí tẹ́ bá ti wá fa omi símu yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe bí ìgbà tí èèyàn fẹ́ fankun ìka àtàǹpàkò àti tìfá bẹ́ẹ̀ la tọwọ́ sí ẹ wá gbé lórí mu yín bí ìgbà tẹ́ fẹ́ ṣe kíni ẹ fẹ́ fankun lẹ́fìfẹ́ jáde lẹ́yìn náà ẹ bọ ojú yín ẹ bọ kárí ẹ ní fìbí kan lẹ̀ ẹ bọ tí ó kárí ẹ ní fìbí kan lẹ̀ ẹ wàá fọ apá yín bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àka títí kárí ìgbọ̀nwọ́ yín ẹ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta ọwọ́ sí náà bẹ́ẹ̀ ẹ fòmí parí yín ẹ gbà á ẹ pa lọ sí ẹ̀yìn ẹ tún da padà síwájú ọwọ́ yẹn kan náà lẹ́tùn fi pa ìtì yín kì í ṣe pé mọ́mì tuntun fi ti yín lẹ́yìn rẹ̀ lẹ́wà fọ̀sẹ̀ yín ẹ fọ̀sẹ̀ ọ̀tún lẹ́mẹ̀ta ẹ fọ̀sẹ̀ sí lẹ́mẹ̀ta ìbéèrè míì ní kótó dípá dúró kí n láwìí níparí àlùwàlá o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ sáà kàn mí sẹ́nu á máa wo sánmà. àbá ti parí àlùwàlá kò nídìí láti fomi sẹ́nu a kàn máa náwó sókè náà máa ní Allahumma ij'alni minat tawabin waj'alni minal mutatahhirin. ada a ní sọ pé ashadu an la ilaha illallah. ashadu an la وأشهد أن محمدا عبده ورسوله اللهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله anabi sallallahu alaihi wa sallam sọ pé débi tẹ ẹ bá sọ bẹ́ẹ̀ ẹnì kan ò ní sọ bẹ́ẹ̀ illa futihat lahu abwabul jannati thamaniya yadkhulu min ayyiha sha'a rawahu muslim tẹ ẹ bá sọ bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo àlùwàlá àyàfi ẹ ní sọ bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo àlùwàlá àfi kọ́ lọ́wọ́ ṣílẹ̀kùn àlìjáná mẹ́jẹ̀ẹ̀jọ fún yín ẹ wọlé gbé tó bá wù yín ẹ wo orí tá à ń sọnù gbogbo aláàmọ́wé adúgbò fọlọ́ ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu tẹ́bà ti wí báwọn èèyàn ti dìsáàbù kún sílẹ̀kùn aljanna mẹ́jẹ̀ẹ̀jọ fún kọ́ wọlé gbé tó bá wù ìyẹn tí yẹn bá ń ṣe continuously títí tí yẹn fi fààyè sílẹ̀. bákan náà ó tún wá nú àdúrà pé allahumma ja'alni minat tawwabin wa ja'alni minal mutatahhirin ó ń bẹ nínú àdúrà tá a máa ṣe ṣùgbọ́n nígbà tá a wà ń lé kí ó kéékèèké wọ́n tún máa fi nǹkan kan kún ṣé wọ́n fi kún fẹ́yìn náà rí waj'alni min ibadika salihin àdúrà tó dáa ni ṣùgbọ́n àní fi sí torí kọ̀ wá nù àdéhìí lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ àdúrà tó dáa ni ṣùgbọ́n kọ̀ wá allahumma ja'alni min at-tawwabin waj'alni min al-mutatahhirin bákan náà àdúrà mi tún wá nínú sunnah anabi sallallahu alayhi wa sallam pé ká máa ṣe subhanaka allahumma bihamdik la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk astaghfiruka wa atubu ilayk ọjọ́ àdúrà o kafaratu almajlis subhanaka allahumma bihamdik subhanaka allahumma bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ebi gbogbo alama. Taba jókòó nbí kan tába dìde àdúrà tá a máa ṣe àdúrà tá a máa ṣe so àdúrà yìí lópin ìgbà tẹ bá tún ṣe lẹ́yìn ìgbà tẹ bá parí àlùwàlá anábì tún sọ láńlá tí ń bẹ fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ eléyìí tọ́lọ́ wọn bó fún tó bá dijọ́ gbé ndàlù kìyàmù láì fomi sẹ́nu láì nàka sókè láì wo sámà gbogbo ẹ̀ kò sádìsì tó mú wa tó fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀kan náà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àdìsì mú kan wa tí ìmáàmù Nasa'i gbé jáde ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ torí rẹ̀ á kàn wí gbólóyìn ẹni ẹ sì ti mà báwọn màmá màmá wa àwọn ni ọ̀rọ̀ yìí bá wí jù táwọn màmá màmá bá ń sàlù àlá tán bá parí ẹ kàn rí tí wọ́n bomi tí wọ́n fi ṣètè báyìí ni wọ́n gbé sẹ́nu ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu yẹn nìkan la ní àbùkátà pé ká nawọ́ ká wo sánmà ká ibi ìlà dùn ọlọ́run ọba là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn ẹ̀ tó ga jù kó fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa a mọ̀ pé gbogbo ń tà ń sọ náà lẹ́ẹ̀ma a kàn wá rán ara wa létí ni a bá àlọ́ aláṣẹ wa lè nítorí tọ́lọ̀ àbí kọ́ ni so a mọ̀ pé ìwẹ̀ tá àti ìsàlàyé náà gbogbo ẹ̀ náà láti mà abẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lè dá wa kó ràn wá lọ́wọ́ kó fún wa lálékún àgbọ́yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ láti máa ṣiṣẹ́ pẹ̀lú tá à ń gbọ́ ó ṣe tá à sọ àti tá à ń gbọ́ ní sábàbí oríire fún aláyé ń bí àti lọ́la kìyàmà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك káwọ tọ́lẹ̀tì pẹ̀lú ansẹ̀tì tó sì ní kúránì nínú sáàlì mú ansẹ̀tì wọnú tọ́lẹ̀tì tí kúránì sì ń bẹnu rẹ̀ ẹlẹ́kẹta lára ìbéèrè náà ni tọ́lẹ̀tì yàn tó ń lò nínú ilé rẹ̀ àwo tó ń yàgbé sí ó ti kọjú sọ́nà kíbúlà ṣé kọ́ tún wú ni àyíwò ni ó ṣe lára ìbéèrè tí ó tún wà níbí òun náà ni pé mọ́sálásí téèyàn ti ń kírun wọ́n wá sin sàárè síwájú rẹ̀ ògiri ìmáàmù sì wà níwájú ògiri ìmáàmù só gbé sàárè ti ń bẹ níwájú mọ́sálásí yẹn sàṣì lè kírun bẹ́ẹ̀ àbá lè kírun bẹ́ẹ̀ lára àwọn ìbéèrè tí ó tún wà níbí òun náà ni pé níjọ́ Jímọ̀ wọ́n là máa rí táwọn èèyàn máa sọ pé juma mubaraka pé sí àlèmọ́ sọ báyìí níjọ jimá lára ìbéèrè tí wọ́n tún béèrè ń bì òun náà ni sọ̀látù tarawih tá a máa pè ní asámú ní ọ̀dọ̀ wa ń bí ipe ìrun asámú yìí sọ̀látù tarawih yìí pé ṣé a kí ní mọ́sálásí àbí ilé ni ṣé kò sì gbọ́dọ̀ ju mẹ́wàá lọ ni àbí bò Ah, mẹ́wàá eh, lára ìbéèrè tí a tún béèrè òun náà tún ni ìtọ̀ màálù sa àìtọ̀ ràkúnmí ṣé a lè mú ìtọ̀ ràkúnmí wọ́n ní ṣé a lè mú lára ìbéèrè tí wọ́n tún béèrè bí ni pé ẹnitọ́ jẹ́ obìnrin tó ṣe nǹkan oṣù só lè gbé kùránì lọ́wọ́ só sì lè ka kùránì lára ìbéèrè tí ó tún wà níbí yìí. òun náà ni gbàtẹ́ ń sọ̀rọ̀ ń pa àwọn abọ́ àwọn kẹfìrí wípé a lè lò ó tó bá ti dá a lójú pé wọn ò fi máa jẹ ẹlẹ́dẹ̀ tí ó sì máa fi mu ọtí wípé abọ́lẹ̀ ń sọ àgé rẹ̀ náà ń kọ́ sí bá ń lò pé irú àgé rẹ̀ náà ń kọ́ pé òun náà lágé náà ti ń lò náà ni ah, ọlọ́run kò ṣe amọ̀nà wa eh, wọ́n tún béèrè lábẹ́ yìí náà pé ẹnìkan ní ní ibi iṣẹ́ àwọn lọ́fíìsì àwọn òun rí pàrọ̀ táwọn jọ wà lọ́fíìsì àgé táwọn rí lẹ́nu ìgbà táwọn ẹ̀ ń bọ̀ wáyìí àgé tí àlè rẹ̀ rà wá fún ni sáwọn lè fi rú àgé ni máa ṣe àlùwàlá kí á dá dúró bá tọ́ alhamdulilayi ṣáájú kí a tó dáhùn béèrè yìí a ti ti mẹ́nu bà. ẹ dákun jàmá ẹ dákun ẹ yákun já farabalẹ̀ láti gbọ́ àwọn àdáhùn yìí o. a ti ti mẹ́nu bà díẹ̀ nínú àwọn nǹkan tá a ti mẹ́nu bà kó lè bàa jàǹfààní fún wa nínú ọ̀rọ̀ nípa àmàrà nínú òfin ẹ̀sìn Islam Islam farama pé téèyàn bá wọ ìbọ̀sẹ̀ eléyìí tó ṣe fi awọ ṣe àbí ìbọ̀sẹ̀ eléyìí tó ṣe fi òwú ṣe èèyàn lè máa fọwọ́ pa dípò kéèyàn máa fọ ẹsẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá pé ìgbà tá a kọ́kọ́ wọ ìbọ̀sẹ̀ yẹn a wọ̀ ọ́ lẹ́yìn ìgbà tá a ti tó pé pérépéré ni pẹ̀lú fífọ ẹsẹ̀ méjèèjì kò gbọ́dọ̀ jẹ́ pé ńgbà tá a fẹsẹ̀ ọ̀tún tán láwọ̀ bọ̀sẹ̀ ọ̀tún gbà tá òsì la tún wọ ìbọ̀sẹ̀ òsì sí a ti fọ ẹsẹ̀ wa méjèèjì kó tó di pé a wọ ìbọ̀sẹ̀ yìí ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ó tọ́ pé kó máa fọwọ́ pa tó bá ṣe pélé la wà á sí lórí ìrìn àjò Islam fún wa ní twenty four hours wà lè fi máa fọwọ́ pa tọ́ba ikú rìnrìn àjò la bá wà islam fún wa ní ọjọ́ mẹ́ta òru àti ọ̀sán rẹ̀ ó túmọ̀ sí pa ní seventy two hours ṣùgbọ́n báwo la ṣe ṣírò twenty four hours seventy two hours bá ti ṣe máa ṣírò rẹ̀ ni ẹ wo kìí ṣègbà tẹ kọ́kọ́ wọ ìbọ̀sẹ̀ yẹn lẹ́wọ̀ kìí ṣègbà tá lọ́wọ́ láyín kọ́kọ́ já lẹ́wọ̀ ìgbà kọ́kọ́ fọwọ́ pa ńlẹ́wọ̀ ó túmọ̀ sí pé mo wọ ìbọ̀sẹ̀ láàárọ̀ láago márùn-ún lásùbà lẹ́yìn ìgbà tí mo ṣàlùwàlá tán aago márùn-ún yẹn ni mo kọ́kọ́ wọ̀ àlùwàlá mi wá já ní aago mẹ́fà lẹ́yìn ìgbà tá a parí sọ̀látùl fajr àní wó gbà tí mo wọ̀ àní wó gbà tá àlùwàlá já ìgbà tá a fẹ́ ṣe ní aago kan kù kọ́tà ni mo kọ́kọ́ fọwọ́ pa ó túmọ̀ sí pé ìgbà ó ní twenty four hours mi ó pè ó di lọ́la ní to one aago aago kan kù kọ́tà yẹn ni ó pè bẹ́ẹ̀ náà ló ní rìn àjò ó túmọ̀ sí pé ìdẹ̀kùn tó pọ̀ ó ń bẹ nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam. Awa kíyèsí wípé kò gbọ́dọ̀ jíjọ́ mẹ́ta ń lọ fún ìrìn àjò kò sì gbọ́dọ̀ ju twenty four hours lọ fẹ́ni tó wà nílé pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé níta àwọ̀ sẹ́sẹ̀ wà kése pé jíjí la jí o ìbọ̀sẹ̀ yẹn kò gbọ́dọ̀ jẹ́ pa jí o ẹ rí i pé Islam ń sàlàyé má jí nǹkan má jí nǹkan má jí nǹkan torí nǹkan jíjí haram ni nínú òfin Ọlọ́run ọba wa gbogbo ẹni tó bá ti jẹ́ tó wọ́n jọ lójú tẹlomi ò ní wọ̀ lójú torí ẹ ò gbọ́dọ̀ jí ó sì gbọ́dọ̀ jẹ́ ìbọ̀sẹ̀ tó ṣe é pé àwọ̀ tí wọ́n fi ṣe ọ̀tọ̀ esi ṣe ìbọ̀sẹ̀ tó jẹ́ pé awọ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi ṣe nítorí pé awọ ẹlẹ́dẹ̀ wọn ò bá tiẹ̀ sáyàn rẹ̀ ohun ò tó láti sọ di ń tọ́ma tọ́ bákan náà ó gbọ́dọ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tá a parí àlùwàlá la wọ̀ a sì gbọ́dọ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tá a wọ̀ yẹn jánábà mú wa tí jánábà bá mú wa a gbọ́dọ̀ bọ́ ìbọ̀sẹ̀ yẹn kúrò a gbọ́dọ̀ bọ́ ìbọ̀sẹ̀ yẹn kúrò báwo láti ṣe wá máa fọwọ́ pa bá ti ṣe máa fọwọ́ pa ni pé á bẹ̀rẹ̀ láti ibi tó máa ká wá ti bẹ̀rẹ̀ láti ibi tó máa ká wá ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ wa á máa wá fọwọ́ pa lọ sí agbọ̀n ibi tí kókósẹ̀ wa tẹ́ bá ti fi pa lókè yẹn ó ti tán pípa kan náà ni torí wọn sọ pé fọ́ nù wọn sọ pé fọ́ nù òkè yẹn lásán láfọwọ́ pa àní fọwọ́ pa sàlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib radiyallahu anhu ti ṣe sọ ohun tó bá gbé agbárí lásán láfi máa ṣẹ̀sìn ni ìsàlẹ̀ ẹ̀bọ̀sẹ̀ lọ́yẹ̀ ká máa fọwọ́ pa kìí sókè rẹ̀ ṣùgbọ́n mo ránà bí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe pé òkè ìbọ̀sẹ̀ ló ń fọwọ́ pa kò fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ kò fọwọ́ pa abẹ́ rẹ̀ kí ni tí máa wá ba fífọwọ́ pa bọ̀sẹ̀ rẹ̀ kí ni máa bàjẹ́ tí ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ni tí ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ó ti di dandan pé tí ẹ bá sàlùwà lánìí sí ẹsẹ̀ kan la bọ́ọ̀lẹ̀ àti ìbọ̀sẹ̀ kejì lẹ̀ ó ti dọ̀ràn yẹn pípẹ́ bọ́ méjèèjì lẹ̀ tẹ́ bá sàlù alánìsín ẹ fọ ẹsẹ̀ yín bákan náà ẹni tí jánábà mú ó ti di ọ̀ràn yẹn lórí rẹ̀ pípẹ́ bọ́ ìbọ̀sẹ̀ yẹn gẹ́gẹ́ bó sì wá nínú hadithi Safwan ibn Asal radiyallahu an ọlá nàbì sallallahu alayhi wa sallam pa aláṣẹ tá a bá wà lórí ìrìn àjò a ò gbọ́dọ̀ bọ́ ìbọ̀sẹ̀ tó wà lẹ́sẹ̀ wa nítorí pa àyàgbẹ́ àbí nítorí pa àtọ̀ àbí nítorí pa àsùn àmọ́ jánábà nìkan tí jánábà bá ti mú wa dandan ni ká bọ́ ìbọ̀sẹ̀ yẹn bákan náà tásìkò bá ti pé iye àsìkò tí wọ́n fún wa tó bá ti pé ajẹ́pọ̀ àyàn ní ká bọ́ ìbọ̀sẹ̀ yẹn ẹni tó wà nílé wọ́n fún twenty four hours twenty four hours yẹn ti pé bí ẹni tó yẹ pé aago kan kú kọ́tà ni ló tó fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ lónìí àyípo ní àǹfààní yẹn títí di aago kan kú kọ́tà ọ̀la ajẹ́ pé tí aago kan bá ti kú kọ́tà lọ́la tó bá lé ìṣẹ́jú kan àsìkò yẹn ti lọ́nu ajẹ́ pé yóò tún tún ẹsẹ̀ fọ̀ yóò tún ìbọ̀sẹ̀ wọ̀ ní tuntun eléyìí jẹba yóò tún àlùwàlá ṣe yóò tún ẹsẹ̀ fọ̀ nínú àlùwàlá tuntun ìgbà náà ni ó tó láǹfààní àtúntún máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ tí nǹkan kan nínú tí máa ba àlùwàlá jẹ́ bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ kò yí pé ká bọ́ ìbọ̀sẹ̀ yẹn kúrò lẹ́sẹ̀ wa èèyàn yàgbẹ́ òní tìtorí rẹ̀ bọ́ èèyàn tọ̀ òní tìtorí rẹ̀ bọ́ èèyàn só èèyàn òní tìtorí rẹ̀ bọ́ ilé ìjọba a sì mà tí wọ́n máa bi wá léèrè kí ni máa ba àlùwàlá jẹ́ ó dájú kó ní kálukú wa kò ní sáláìrí mẹ́ta kò ní sáláìrí mẹ́ta mú wa àmọ́ kí tá a bá so àlọ́ alábàjẹ́ àmọ́ kí tá a bá tọ̀ àlọ́ alábàjẹ́ àmọ́ pé téèyàn bá ṣègbọ̀nsẹ̀ àlọ́ aláńkọ́ ó ti bàjẹ́ tó àwọn kan mìíràn tún wà tó sì kí wọ́n máa ń bá àlọ́ alájẹ́ ní tiwọn náà gẹ́gẹ́ bíi mẹ́rin ọjáde àlọ́ alábàjẹ́ wádìí àlọ́ alábàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé òun sùn lọ́ràn gbadan kọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá ti jí kó ṣe kíni kó tún àlọ́ alá rẹ̀ ṣe torí àdìtà anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní alacinani wika usahi famanama falyatawadda ojú méjèèjì ló débi tí so ń gbà jáde ẹni tó bá ti sùn kó ya tún àlùwàlá sí ẹni tó bá ti sùn kó ya tún àlùwàlá sí nínú rẹ̀ ó náà ní kí làákàyọ dàrú ẹni tí làákàyọ rẹ̀ dàrú kò lè mọ ní sùn ńgbà tẹni tó sùn ọmọ ní sùn ṣé wèrè ní ọmọ ní tí sùn òun náà gbọ́dọ̀ tún àlùwàlá tiẹ̀ náà sí. akramakumullah ẹni tó lọ mutí lẹ́yìn ìgbà tó sàlù àlá tán ojú wa dá ọ wá ní mo ti sàlù àlá lẹ́ẹ̀kan náà ọ ò sàlù àlá àlù àlá kí ló sí lẹ́yìn ọtí àìmọye nǹkan ló lè ti ṣẹlẹ̀ sí ọ nígbà tó o mutí eléyìí náà gbọ́dọ̀ tún àlù àlá rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ẹni tó fọwọ́ pa abẹ́rẹ́ tí wọn bá ti fọwọ́ kan abẹ́rẹ́ láì jẹ́ pásán bẹ́ẹ̀ láàrin ọwọ́ rẹ̀ àtàbẹ́rẹ́ yóò tún àlù àlá sí torí àdìsá nàbì sallallahu alayhi wa sallam tó ní man massa dhakarahu falyatawadda gbogbo ẹni tó bá ti fọwọ́ pa abẹ́ kó tún àlù àlá sí. tọ́ eléyìí jẹba bákan náà nínú àwọn nǹkan tó tún bá lọ alájà ni kéèyàn jẹran ràkúnmí ẹni tó bá ti jẹran ràkúnmí yóò tún àlọ aláṣẹ tá a bá jẹran màálù àní tún àlọ aláṣẹ tá a bá jẹran àgùntàn àní tún àlọ aláṣẹ gbogbo nǹkan yòówù tó jẹ́ pé iná ni wọ́n fi dáná rẹ̀ wọ́n fi iná dáná rẹ̀ kó tó di kó jẹ́ jíjẹ àní tún àlọ aláṣẹ àyàfi ẹran ràkúnmí nìkan wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè nínú hadith tí imam muslim gbé jáde wípé anatawadda'u min lahmil ghanam tá a bá jẹran àgùntàn sátún àlọ aláṣẹ anabi rárá ó ní anatawadọ min lahmil ebil anabi ni tawadọ min lahmil ebil sáwà tún alọ aláṣẹ tábà jẹrán rakumi anabi ni ẹtún sí. wáyé o ìwẹ̀ islam wa ọkọ wa pé káwẹ̀ pàápàá jùlọ ìwẹ̀ eléyìí tó ṣe pé sẹ̀rí àmú wa yàtọ̀ sí lẹ́yìn náà ìwẹ̀ tá a máa wẹ̀ lójoojúmọ́ yẹn ọ̀nbẹ nu tí sẹ̀rí àkọ wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀tọ́ ọlọ́run lórí wa nínú ẹ̀tọ́ ọlọ́run lórí wa òun ní pé pa àwẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tíyìn bá wẹ̀ rárá tó yọ̀bùn ọgbọdọ gbọ́dọ̀ wẹ̀ lẹ́ẹ̀kan islam ọfara ọ̀farama kéèyàn márùn èèyàn gbọdọ wẹ̀ wàlá islam yìí ó ń gángan lẹ́sìn kò sí ní tí ọ̀sán pa rẹ̀ ó ọgbọdọ gbọ́dọ̀ márùn torí níta lérò òun náà tí ẹ wá ṣàkíyèsí o wọn kì í lọ nínú wa ni tá a mójútó pẹ̀lú ni ọ́ gbogbo ara kómi ọ kárí gbogbo ara ká má dàbí kankan sí eléyìí ń bẹ nínú ẹwà ẹ̀sìn Islam kí n wá ní àti kínni àti kínni làá máa ti torí rẹ̀ wẹ̀ nínú ẹ̀sìn Islam pàápàá jùlọ níwẹ̀ tó tulas túláàsì lẹ́gbẹ́ táwọn kan yìí bá ti ṣẹlẹ̀ sí wa àfi ká wẹ̀ náà ni àkọ́kọ́ rẹ̀ òun náà ni kí màní yọ jáde lára wa màní òun náà làtọ̀ tọ́lọ́mọ tara rẹ̀ dáyàn tó bá tilẹ̀ jáde lára èèyàn tó bá tilẹ̀ jáde láàrin yẹn ó máa ń tú jáde tí máa ń jáde lára ọkùnrin yóò sì máa dùn mọ́ nígbà tí máa ń jáde bẹ́ẹ̀ náà lóbìnrin tó bá jáde lára rẹ̀ yóò dùn mọ́ náà tí màá ní ibà sì ti jáde àti kíní àti kejì ọkùnrin ní tí màá ní ìjáde lára wọn yọ rẹ̀ wọn so màá ní yìí tó bá ti jáde lára ọ̀ràn àyàn ní ká wẹ̀ tá a bá wẹ̀ gbogbo ìjọsìn tá a máa ń ṣe tó ní í ṣe pẹ̀lú ìmára gẹ́gẹ́ bí asọ̀lẹ́ yóò ìdí nìjẹ́ yẹn fi ń bùkátà láti jẹ́ pé yẹn mójútó ẹlòmíì wà tó yẹ pé látọjọ́ tó ti pẹ́ ló ti ń gbé jánábà ká ṣùgbọ́n tó ṣe pé gbogbo sọláàtì ti ń ṣe àṣedànù ní jásí tó a gbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa èèyàn lèèyàn fọwọ́ ara rẹ̀ pé màní yìí jáde òun náà ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ kó wẹ̀ bí bá lò lọ́bọ̀bìnrin lò lọ́nà tọ́tọ́ àbí ọ̀tọ̀ dandan ni kó wẹ̀ ọ̀rọ̀ pé yóò jìyà lórí kó ṣe zina ọ̀rọ̀ pọ̀ daran ni látàrí kó ṣe zina nǹkan mìíràn lélẹ́yìn àmọ́ túláàsì ni kó ṣe kínni kó wẹ̀ láyé john bóyá títí dáyé ìsìn náà nínú táwọn èèyàn máa fẹnu wa rọ́ọ̀fù sọ ó náà ní pé tó bá ti ṣe zina o tí ó bá wẹ̀ gbogbo àlùbáríkà rẹ̀ lọ́wọ́ ẹ̀ dànù tí ó bá sì wẹ̀ iná ní gbé ká gbogbo eléyìí nínú nǹkan táwọn èèyàn máa sọ tó yẹ pé kò sí lápọ̀ọ́lẹ̀ torí ẹ̀ ọ̀ràn àyàn ni kò wẹ̀ ọ̀dà èèyàn sùn lèèyàn bá lálà ìgbà téèyàn lálà téèyàn jí lèèyàn bá bá pé pátá rẹ̀ ti rin màní yìí ti jáde lára rẹ̀ eléyìí náà yọ wẹ̀ tọ́ eléyìí jẹ́ báwọn eléyìí hadith anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí pé innamal ma'u minal ma' innamal ma'u minal ma' ńṣe la dàmí sára tómi bá jáde lára tómi bá jáde lára á dàmí sára ṣùgbọ́n eléyìí jẹ́ ti ọkọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn islam lẹ́yìn ọ̀rẹ́ yìí anabi sallallahu alayhi wa sallam tó fi mí kún kìí ṣe dandan pé tó o bá bóbìnrin lò tí omi jáde ìgbà náà ló tó wẹ̀ tí abẹ́rẹ́ bá ti sápamọ́ sínú tiẹ̀ nǹkan jáde kọ̀ jáde ó ti dọ̀ràn yẹn kékinikeji yan wẹ̀ eléyìí tún jẹ́ sábàbí kejì ẹni tó bá yàwó rẹ̀ lò tí abẹ́ tiẹ̀ ti sápamọ́ sínú ti yàwó rẹ̀ láì jẹ́ pé màníyì kankan jáde àwọn èkíní kejì wọn gbọ́dọ̀ ṣe kíni wọn gbọ́dọ̀ wẹ̀ bákan náà téèyàn bá kú ọ̀ràn yẹn ni ká wẹ̀ ikú òun náà sọ ìwẹ̀ dọ̀ràn yẹn wíwẹ̀ tá a wẹ̀ òkú ọ̀ràn yẹn ni àyàfòkú tó kú kú ṣẹ̀hídì ẹni tó kú sójú ogun tó lọ láti gbẹ̀sìn Ọlọ́run ọba ga irú àwọn eléyìí wọn ò ní wọn gan wọn ní bọ́ kúrò lọ́rùn wọn wọn ò ní nu ẹ̀jẹ̀ tó wọn wọn lọ gbé wọn sí bẹ́ẹ̀ ni tó bá dijọ́ gbé ní alukiyama ọlọ́wọ́ gbé wọn dìde tẹ́jẹ́tẹ́jẹ́ ẹ rí i pé ẹ̀jẹ̀ tó wà lára wọn kọ́lọ̀ rẹ̀ kọ́lọ̀ ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n òórùn rẹ̀ òórùn lọ́fíńdà ni eléyìí jẹ́ tẹni tó bá kúkú sábàbí mi tọ́jẹ́lẹ̀ kẹrin nínú ètí máa ṣe ìwẹ̀ nínú ẹ̀sìn islam ó náà ní islam káfírin tí ọ̀ràn yẹn ni kó wẹ̀ káfíìrì bá gba islam ọ̀ràn yẹn ni kó wẹ̀ yàtọ̀ sáwọn ọmọ rondórondó àwọn ọmọ kólóró kólóró tí wọ́n bí àní pé káwọn wẹ̀ àwọn àgbàlagbà àní kún wọn nítorí pé àwọn tó gba islam láyé anabi sallallahu alayhi wa sallam nínú wọn láti rẹ́ nìkan tí ń jẹ́ Qais nígbà tó gba islam tó anabi ni kó lọ wẹ̀ anabi ní kó lọ kó lọ wẹ̀ késìpá lọ wẹ̀ tẹnikọ́ wa wà tó lóun fẹ́ gbẹ̀sìn islam táwa sọ fún babaládàá ni pé ẹ lọ wẹ̀ àà àní lọ wẹ̀ á sì lọ wẹ̀ adúró eléyìí láwọn àgbè síwájú tá a máa wẹ̀ á sọ fún bí ó ṣe wẹ̀ ni yóò sì yí òun náà nírọ̀rùn nínú tó máa ń fa sábàbí ká wẹ̀ lọ́ràn yẹn òun náà ni hayo, tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá ti lè dábàá yìí ọ̀ràn yẹn lọ́jọ́ lórí obìnrin pé kó wẹ̀ ìwẹ̀ tẹ́sí islam mú wa kí ẹ ṣe pé sórí anifas tí ẹ̀jẹ̀ bí mo bá ti lè dá ọ̀ràn yẹn lọ́jọ́ lórí obìnrin pé kó wẹ̀ báwo láti ṣe ọ̀nà méjì ni wọ́n máa gbà wẹ̀ ọ̀kan nínú méjèèjì rọrùn gbogbo èèyàn ló lè máa ní rọrùn láì jẹ́ kó dára rẹ̀ láàmú alákọ̀ọ́kọ́ ta ikọ́ rọrùn yẹn oná ní kọ́ dàníyàn kọ́ fẹ́ wẹ̀ kọ́ wa dami sí gbogbo ara rẹ kó rí pómi débi kíbi lọ́ba tán kóun fẹ́ wẹ̀wẹ̀ haid òun fẹ́ wẹ̀wẹ̀ janaba òun fẹ́ wẹ̀wẹ̀ nifas òun fẹ́ wẹ̀wẹ̀ kóun di mùsùlùmí sẹ́yìn kó gbogbo eléyìí rọrùn mùsùlùmí dín sí ọgbà islam ẹ kàn ní kọ́ dàníyàn pé mò ń wẹ̀wẹ̀ pé mo di mùsùlùmí ni dami sí gbogbo ara rẹ lọ́ba tán sẹ́yìn lé kò lé eléyìí jẹ́ oríṣi kan nínú oríṣi ọ̀nà tá a fi lè wẹ̀ torí ẹ̀ la ṣe sọ yìí pé tí jánábà bá ń bẹ lára èèyàn èèyàn sì ti wẹ̀ òjò wa ń rọ̀ bí ti ṣe ń rọ̀ yìí ọkàn wọnú òjò ni ọwọ́ àdàníyàn ìrìn ìrìn mú ọ kó ń rìn láti bí ọfẹ́ lọ sí láwánsìn ẹsẹ̀ ló sì fẹ́ rìn kó sówó ọkọ̀ ọwọ́ àdàníyàn pé wọ́n lọ bí mo ṣe ń lọ tójú ń pa mí o mo ti wẹ̀ jánábà nìyẹn tójú ń rọ̀ lọ́wọ́ fọwọ́ <laughs> torí pé nínú òfin ṣẹ̀ríya ẹni tó dá mi sára tí ò ẹni tó wẹ̀ tó fọwọ́ gbora òun náà wẹ̀ tontori ẹ̀ tómi bá ti lè kárí gbogbo ara rẹ̀ tó sì dà níyà pé kí ló ń ṣe ìwẹ̀ jánábà ó ti parí sẹ́wọ̀n kí eléyìí òbúkátà ká máa kọ́ báyìí eléyìí jẹ́ oríṣi kan eléyìí tó rọrùn oríṣi kejì òun lèyí tó pé jù èyí tó pé jù tó yẹ kí gbogbo wa kọ́ alákọ̀ọ́kọ́ nínú gbèsè tá a gbé tá bá fẹ́ wẹlé yẹn ó náà ní ká dà níyà rú ìwẹ̀ fẹ́ wẹ̀ nínú àwọn ìwẹ̀ sọ yẹn àwọn ìwẹ̀ míì wá ti sọ̀ràn yẹn ó tá a kẹ́ bí ìwẹ̀ jùmọ̀à gẹ́bí wẹ̀ al-ihram ẹni tó fẹ́ ṣe hajj àbí umra gẹ́bí wẹ̀ àti wọ mẹ́kà gẹ́bí ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ tó gbogbo rú àwọn eléyàn kì sọ̀ràn yẹn gẹ́bí wẹ̀ ẹjọ́ ọdún al-eid kì sọ̀ràn yẹn so àwọn ìtọ́jú ọ̀ràn yẹn wọ̀nyí báyìí tó bá pè ń lọ fẹ́ wẹ̀ bá ń ṣe wá ń wé ọ̀ràn yẹn yìí náà láwẹ̀ etí ẹ̀ sọ̀ràn yẹn bẹ́ẹ̀ ni tó wà láyé ó ti ṣe wẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́wẹ̀ fókù kò sí yàtọ̀ ọkàn jẹ́ pé àwọn kankan ò ní ṣe ṣe fókù etí ò ṣe ṣe fóun a omi tiɛ ìtọ́ba ṣèṣe láṣẹ bí ká yọnu a nílé yọnu fókù ẹ kàn fi èkísà ẹ fi somi ẹ wàá fi gbó òkú lẹ́yìn ẹ fi gbó lẹ́nu lọ́ba tán bẹ́ẹ̀ náà ni mú ẹ fomi sákìsà ẹ kì bọ́nu mú rẹ̀ ẹ kì bọ́nu mú rẹ̀ ẹ sì yọ lọ́ba tán tàbá fẹ́ wẹ̀ tó pé jù wa méjèèjì ataaba tó abẹ́ wa nìkan iná ni màní yìí wà àbí tó bá jẹ́ pé màní yìí ti fọ́n ká gbogbo ibi tí màní yìí dé á fọ́ lára wa eléyìí jẹ́ ìgbésẹ̀ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin asaluala gẹ́gẹ́ bá a máa ṣe saluala nínú sọ́láàtì wa asaluala lálùala tó pé a ṣe débi pa àfẹsẹ̀ wa tabati wa parí àlùala èèyàn wa mọ́ mi èèyàn ò fi rẹ ọwọ́ rẹ̀ méjèèjì èèyàn ò fi omi sí ọwọ́ rẹ̀ méjèèjì lẹ́yìn tá a bá wá fomi sí ọwọ́ wa méjèèjì yìí báyìí lẹ́yìn tá a bá fomi sí ọwọ́ wa méjèèjì a wá mú ọwọ́ yẹn a kì bọ́nu orí wa a fi yá a tún fi omi sí ọwọ́ wa méjèèjì tọwọ́ bá tún rin a tún kì bọ́nu orí wa gẹ́gẹ́ bí Aisha ṣe ròyìn a rí pa àyà bí gbàtà ńlá náà. a tún fi omi sọ abẹ́lẹ̀ kẹta àti parí àlùwàlà o a tún a fi wa báwọn ó pé ẹ̀mẹ̀lò ẹ̀mẹ̀ta eléyìí jẹ́ bánabi sallallahu alayhi wa sallam bó ti ṣe máa ń wẹ̀ lẹ́yìn tá a bá parí eléyìí báyìí a wá da omi sí orí wa yìí sẹ́yìn ká ti kọ́kọ́ ya orí wa lẹ́ẹ̀mẹta lẹ́yìn rẹ̀ láwa da omi sí orí wa yìí lẹ́ẹ̀mẹta a dà sí lọ́nà tó yẹ kó wa yọ kárí ojú yóò tún dọ́rùn a sì báyẹn lẹ́ẹ̀mẹ́ta tá a bá parí eléyìí a wá da omi sí ara wa látòkè wá sísàlẹ̀ látòkè wá sísàlẹ̀ a kọ́kọ́ fọ apá ọ̀tún látòkè wá sísàlẹ̀ a sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta a tún fọ ẹ̀gbẹ́ àlàáfíà wa látòkè wá sísàlẹ̀ a sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gbogbo àwọn palapala gbogbo àwọn kọ̀rọ̀ tó wà lára tómi ò ní fẹ́ débẹ̀ ní rọrùn a rí i pé amómi débẹ̀ tí ó fi jẹ́ pé kò síbì kan tó ṣẹ́kù lára wa láì jẹ́ kómi kàn á sì gbìyànjú láti rí pápá ọ̀tún là ń kọ́kọ́ ń fọ̀ ká tó fọ apá òsì á sì máa fọwọ́